إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله الله atọrọ salatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú insha allah lórí tafsir al-qur'an al-karim láti inú hajj aya 72 أعوذ بالله من الشيطان الرجيم وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفنبئكم بشر من ذلكم ۖ قل أفأنبئكم بشر من ذلكم النار وعد الله الذين كفروا وبئس المصير الله سبحانه وتعالى وإذا تتلى عليهم آياتنا الله ni àwọn tí wọ́n ń sin kan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba allah tí wọ́n ṣe ìjọsìn fún ọlọ́wọ́n ọba àbí tí wọ́n ń pa nǹkan mí papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba nígbà tí wọ́n bá ń ka àwọn àyà àwọn ọlọ́wọ́n ọba tí wọ́n ń ka fún wọn báyìí náà tì ní nǹkan tí ó kílẹ̀ tí ó sì rújú ń bẹ́ẹ̀ ta'arifu fi ujú ìlàdínà káfọrù munkara ọlọ́ni rí anábi sallallahu alayhi wa sallam àwọn tán jẹ́ kéfèrí tó ṣe wípé ojú wọn yóò jẹ́ nǹkan tí ó ń tako nǹkan tí wọ́n ń gbọ́ that is inú wọn ò ní dùn tó bá ti ń ka àwọn áyàwó ọlọ́wọ́n ọba fún wọn ní nǹkan tó ń bá wọn wí ojú wọn yóò yí padà ní èyí tó ń tọ́ka sí pé inú wọn ò dùn sí nǹkan tó ń ka ojú wọn ó dàrú ní èyí tó ń tọ́ka sí wípé ọ̀rọ̀ tó ń sọ bá wọn lára mu ọlọ́run bá ní yakaduna yastuna bilẹ̀dínà yatluna alayhim ayatina iṣẹ́ wọn òun ni wípé wọ́n fẹ́ lè attack violently àwọn tí wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó expose ìṣesí àwọn tí wọ́n jẹ́ kéfèrí àbí ìṣesí ẹni tó jẹ́ munafiki ẹni tó jẹ́ أن ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala القرآن bá ń ka alukur'an fún èyí tó bá wí inú rẹ̀ ó bàjẹ́ níbàjẹ́ ẹni tó ṣe wípé ó tóun bá jẹ́ mùnàfíkì àbújá kẹfìrí tó fún tó inú rẹ̀ ó máa bàjẹ́ bákan náà ẹ̀ẹ́rì ojú rẹ̀ ní ẹni tó ń tako nǹkan tí wọ́n ń kà ipe kò wà comfortable pẹ̀lú nǹkan tó ń sọ téèyàn bá ní wà comfortable pẹ̀lú nǹkan kan ó gbọ́dọ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó tako ọ̀rọ̀ ọlọ́run ọba lè ní wà comfortable pẹ̀lú ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa tá bá ń kà fún wa kò yẹ kí a máa wà comfortable pẹ̀lú ẹ àìwà comfortable pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àmì aburú ni fún ẹni náà kódà kó ṣe pé kéèyàn kó sí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan àwọn nǹka àyà tó ń tọ́ka ń pa àwọn nǹkan ẹ̀ṣẹ̀ yìí fún wa inú èèyàn á bàjẹ́ kò ń ṣe bíbàjẹ́ wípé èèyàn eighteen tó ń kà fún yàn òbí bàjẹ́ pé kí ni èèyàn pt ara èèyàn yìí pé ah bóyá ọlọ́wọ́n bó ṣe ṣe ìdájọ́ mi tí n bá kú ní situation báyìí eléyìí àṣẹ́kù bọ ìmánì ni òní pé kí wọ́n ka nǹkan tó ṣe wípé kò báyàn lára mu fún yàn kó ṣe wípé kéèyàn dẹ́ tẹ́wọ́ gbà á kó wo pé bóòlù ṣe fẹ́ ṣe àtúnṣe nínú ìgbésí ayé o òun lẹ́ fi rẹ́ lómi ló ní wáàsí tán ṣe òun ló bá wí ẹnìyẹn ó fi wáàsí bá òun wí ni nǹkan tán kà jáde nínú alukur'anu kẹrin ṣó bẹ́ẹ̀ wí àbí ò bẹ́ẹ̀ wí tó bá bẹ́ẹ̀ wí ṣàtúnṣe rẹ̀ ṣùgbọ́n bó ṣe yí pé a ní ìkórira fún ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n ń kà fún wa eléyìí ọlọ́run ọba fi ròyìn àwọn kìfèrí ni ipe wa ìdá tutla àríhìm ayatuna báyìí náà tì tọ́bá ń ka àwọn ọlọ́run ọba fún wa ní nǹkan tó clear táàrífò fi ojú ìlàdínà kàfọ́rùn-ún munkara ó rí wípé àwọn tí wọ́n ṣe kẹfẹ́rí wọn wà comfortable pẹ̀lú ẹ yakaduna yastuna bilẹ̀dínà yatluna alehim ayatina wọ́n máa fẹ́ lé àtáàkì àwọn tí wọ́n ń kà látara pé kí ni wọn wà comfortable pẹ̀lú ẹ wọn rí bí gbé sí lára wọn bí ẹni pé kán àtáàkì wọn kán bò wọn mọ́lẹ̀ àbí ṣe sùtá kan fún wọn bí a kan san aládàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí kẹfìrí ó fẹ́ lè ṣe ni bẹ́ẹ̀ lẹ́ni tó jẹ́ mùnàfìkì abẹ́ni tó ń náà ń pè rẹ̀ mùsùlùmí tó ṣe pé nǹkan dàrú mọ́ lọ́wọ́ tán bá ń ka ayọ̀ ọlọ́run ọba fún wa ó yẹ kí a farabalẹ̀ ni tán bá ń ka ayọ̀ ọlọ́run ọba fún wa ó yẹ ká tẹ́tí sí i ni ká ronú sí i kí ló yẹ kí n tó ṣe nínú gbèsè ayé mi kò ó ṣe pé ká mú ayọ̀ ọlọ́run ọba ká mú lọ́ta àbí ká mú ẹni tó ń kà á fún wa ká mú lọ́ta ìmú ayọ̀ ọlọ́run ọba lọ́ta ìmú ẹni tó ń kà á fún wa lọ́ta eléyìí attribute àwọn tí wọ́n jẹ́ kẹfìrí ni attribute àwọn mùnàfíkì ni kò ń ṣe attribute àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ní ìbínú tán bí ara wọn tó kọ́ kékeré nìyẹn kúl àfáwọn nàbí okùn lè ṣàrú ìmìnzàlẹ́kùn ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn ẹ jẹ́ ń sọ fún yín tó wọ́ọ̀sì ju tẹ́ ń bá yín sìn lọ anáàrù wàhálà aláhùn lẹ́dí iná káfọ́rù òun náà ní iná tí ọlọ́wọ́ bá tó palẹ́sì kalẹ̀ tó promise àwọn tí wọ́n ṣe kẹfẹ́rí wọ́n bí ìsàlùmọ̀síìrì àti bọ̀tán burúkú lélẹ́yìí that is nǹkan tí ara yín ó kọ̀ jù tó ṣe wípé ní nífẹ̀ẹ́ sí jù òun náà ni iná ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́run ọba kóṣù ẹnì kọ̀ọ̀kan wa kóṣù wa ń bi náà kóyà wa ya náà òun ni pé bẹ́yìn ò ṣe láìkì ọ̀rọ̀ ọlọ́run ọba tó ṣe pé tó máa ń kọ ọ̀rọ̀ ọlọ́run ọba fún ẹlòmíì yóò mọ̀ bínú ni iná tó wọ́ọ̀sì ju ìyẹn lọ òun retí irú ẹni bẹ́ẹ̀ kọ́lọ́run subhanahu wa ta'ala kó má ṣe wá ní ọmọ náà ọlọ́run subhanahu wa ta'ala ń tẹ̀síwájú oníyáyọ náà onímọ̀pẹ̀ yín èèyàn dúrígbà masalu ọlọ́run ní afẹ́ fún yín lápèjúwe kan fọ́stẹ́mì ọ̀la àpèjúwe yìí ẹ̀tẹ́ ti sì dáadáa iná lẹ́yìn iná tẹ́jọ́ ọ̀hún ẹ̀mí dúnilá àwọn nǹkan tẹ́ ń ké pé àpáfọ̀mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala alùjẹ̀nu ni màláìka ni èèyàn ni igi ni omi ni òkúta ni gbogbo téèyàn képe lẹ́yìn ọlọ́wọ́ bá subhana wa ta'ala anabi ọlọ́wọ́ bá ní lẹ́mìí ọkùnrin kò bá a bá wọn lè dé ṣinṣin ọlọ́wọ́ ọba ló dá gbogbo yín àtàwọn náà wọn lè dá yín ṣinṣin wàláwù ìṣtàmàrúwùlà kódà kí gbogbo wọn parapọ̀ kọ́láwọn fẹ́ dé ṣinṣin wọn lè dé ṣinṣin ọlọ́wọ́ ọba ó mú ṣinṣin gẹ́gẹ́ bí àpèjúwe torí pé kí lára àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tó fi kéré jù àwọn kẹtẹ́ ń gúnran fún ẹ̀ ń jẹ́jẹ fún ẹ̀ ń gbára lé ẹ̀ ń ké pé ńgbà tẹ bá ń bẹ́nu nira ọlọ́run ní tẹ bá ṣe làákàyè ni àwọn nǹkan wọ̀nyí lánìí àkùlùkù dùbàbà eṣinṣin wọn lè dá wàláwì ìṣẹ̀mẹ̀rúla kí gbogbo wọn kan parapọ̀ kan láwọn fẹ́ dé ṣinṣin eléyìí ò pọ́síbù fún wọn tó túmọ̀ sí pé àwọn kọ́ ni adẹ́dà ọlọ́run ọba ni adẹ́dà ẹni tó dá ìlú yẹ kẹ́ ṣe ìjọsìn fún a gbọ́dọ̀ máa sin nǹkan tó ṣe wípé òun náà ẹ̀dá ni a gbọ́dọ̀ sin màláìka a gbọ́dọ̀ sin ànábì ọlọ́run a gbọ́dọ̀ sin àwọn wòlíì a gbọ́dọ̀ sin èèyàn lásán bíi tiwa a gbọ́dọ̀ sin àwọn ẹranko a gbọ́dọ̀ sin àwọn agi bẹ́ẹ̀ la gbọ́dọ̀ sin omi a gbọ́dọ̀ sin òkúta gbogbo ẹni tó bá sin kankan gbogbo àwọn kan tá a dárúkọ yìí nìyí fọkàn ashraka billah ó ti wó oru púpọ̀ mọ́ ọlọ́wọ́n ọba kí là ń pè ní ìjọsìn òun náà ni wípé ká gúnran ká jẹ́jẹ́ ká képe ní ààyè ta ti ń képe ọlọ́wọ́n ọba ibi tí ọlọ́wọ́n bá ti ní kí képe yé mi nìkan mo ní ẹ̀gbọ́rọ̀ kú fẹ́ lómi gúngúnran yé mi mo ní ẹ̀gbọ́rọ̀ gúnran fẹ́ lómi ẹ̀gbọ́rọ̀ jẹ́jẹ́ fẹ́ lómi ẹ̀gbọ́rọ̀ gbáralé ẹ̀ lómi kéèyàn wá dìsáìdì pé òun wàá ṣe é fún ẹlòmíì ẹ tó wá fi lè fún ẹlòmíì ní tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fakɔd ashraka ma'ala ó ti wóoru púpọ̀ mọ́ ọlọ́wọ́ bá subhana wa ta'ala bákan náà àtẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá a ní máa takò àṣẹ rẹ̀ bá a bá ṣe ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá sí òun la fi ń sin lọ́wọ́ bá sí ẹlòmíì ń gbà tó bá gbọ́ ọlọ́wọ́ bá yóò fi àṣàlù yé gbádànù ẹlòmíì yóò fi ìṣe ìlú yé gbádànù yóò fi ń tán mọ̀lẹ́bí wọn yé gbádànù yóò máa yóò wá máa wé méjèèjì ọlọ́run ọba sọ àwọn èèyàn wá ń ṣe yóò padà wá fi síbi tí àwọn èèyàn rẹ̀ ń ṣe eléyìí sáìnì wípé ìjọsìn ọlọ́run ọba ò dún lára ni tíjọsìn ọlọ́run bá dún lára ntí ọlọ́run ọba ti sọ fáínà nìyẹn ìnáma kánà kàwlẹ̀ múmìnì àwọn tó pera wọn ní múmìnì ntọ́ máa wọn jáde ìdá àdúrà ìlàlá ìwọ́rọ̀ súlì tó máa wọn lọ síbi ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ òjíṣẹ́ lè yá kúmọ̀ ìnáwó mu ipe ìtọ́lọ́wọ́ bá sọ lórí ọ̀rọ̀ tá ń fa láàrin ara wa ni pé ọ̀rọ̀ tá ń jiyàn ń pa rẹ̀ pé òun la fẹ́ fi dájọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá la fi dájọ́ ọlọ́wọ́ bá wa ta'ala innama kana qawla al-mu'minina idha du'a ila Allah wa rasuli yahkuma bainahum an sami'na wa ti gbọ́ wa ata'na adẹ̀ṣetán àti tẹ̀lé wa ulaika humul muflihun àwọn tí ó jèrè wájú ọlọ́wọ́ bá mi ṣùgbọ́n káyà ṣe máa dìbéètì ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ti tánà bisọ lọ́wọ́ sẹ́mi ti ṣàlàyé fún wa àwa ni ẹ jẹ́ ká jókòó ká contemplate lórí nǹkan yẹn ká debate ẹ̀ wò sọ àwọn kan wá ní ẹ àwọn ògbà ń ti tiwa ẹ àwa ń ti táwa fẹ́ nìyí gbogbo eléyìí khalalun fi atọ́hẹ́j defect ni minus ńlá ni níbi ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo yóò mọ̀ bẹ́ẹ̀ bí ká máa lo òfin ọlọ́wọ́ ọba bákan náà ìmọ̀ képe ọlọ́run ọba ní ààyè tó ṣe pa àgbọ̀rọ̀ képe nǹkan mí àyàfi òun allah bákan náà ìgúnran fún ọlọ́run ọba òun nìkan lónìí ìjẹ́jẹ fún ọlọ́run ọba ìgbáralé ọlọ́run ọba gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n ń pè ní atahej opposite yẹn ni ashirk sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni àwọn nǹkan tẹ́ ń ké ẹlòmíì ń bọ èrè fúnra rẹ̀ náà ló fọwọ́ rẹ̀ gbẹ́ ó rẹ̀ sọ di nǹkan tó ń ṣèjọ́sìn fún ẹlòmí ń bọ ẹranko ẹlòmí ń bọ màálù pẹ̀lú bẹ́ẹ̀ láwọn nílà káìtó wọ́n mọ̀ bọ màálù fún ara wọn náà ni wọ́n gbé màálù kalẹ̀ ni wọ́n mọ̀ bọ́ ẹlòmí ń bọ nǹkan míì náà nínú àwọn ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba ẹlòmí ń bọ omi àwọn nǹkan tó tóbi yóò gbá àwọn nǹkan wọ̀nyí lu àwọn màláìkà wọn ní ráìtì pé kéèyàn bọ wọn wọn ní ráìtì kẹ gúnran fún wọn àbí kẹ képe wọn àbí kẹ jẹjẹ fún wọn àbí kẹ gbáralé wọn káwọn ti sọ àwọn ànábì ọlọ́wọ́n ọba náà kò sí tó ní ráìtì nọ́ọ̀tà ànábì isa alayhisalatu wasalam kí ẹ̀ máa bẹ́nu nira kó máa ké pé orúkọ ànábì isa alayhisalatu wasalam eléyìí ṣírkù bí lọ́ ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni ló fi jẹ́ pé tá a bá padà sínú alukur'an tá a wò dáadáa a rí pé gbogbo àwọn èèyàn táwọn èèyàn ń ké pé ànábì isa ni alayhisalatu yóò dissociate ara ẹ̀ kúrò ọ̀dọ̀ àwọn tán ké pé torí pé ọlọ́wọ́ bó bèè lọ́wọ́ rẹ̀ ń gbangba ń tajọ́ ń gbé alkiyama ìgbé rẹ̀ ìsọ ọmọ mariam a an tẹkùl tẹ́lí náà sì tẹ̀kìdúnì wọ ummiya ilahayin min dunila ṣé wàá lọ sọ fáwọn yẹn pé kán mú wa àtìyá rẹ ní nǹkan tán ṣe ìjọsìn fún yàtọ̀ fún ọlọ́wọ́n ba anabi isa alayhisalatu salam yóò exonerate bẹ́ẹ̀ náà ni àwọn màláìka ọlọ́run wọn bèè lọ́wọ́ wọn ṣẹ́yìn lẹ́yìn káwọn èèyàn máa sìn wọn ní rárá so kò sánàbí ọlọ́run ọba kan tí ó ní kí àwọn èèyàn gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún bẹ́ẹ̀ ni kò sí màláìka kan tí ó sùn léyìí bẹ́ẹ̀ làwọn agi wọ̀nyí ò lè sọ ṣùgbọ́n ṣaitan tó ti promise wípé fàbí ìzátìkà mo fi títóbi ìrẹ ọlọ́run ọba ní gbọ̀ngbọ̀n rẹ̀ bó la ó wúyà nàhún àjùmáyé gbogbo àwọn ọmọ ànábì ilà ìbádà kàmínú mọ̀kànlásí àfàwọn tí ọlọ́run bá kó yọ nìkan lókù ṣètọ́nù rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ lọ ọlọ́run ọbọ̀ sọ fún wa pé ẹ ṣe báyìí ṣètọ́n òun àtàwọn ọmọ ogun rẹ̀ yóò wá yóò ní nǹkan tọ́lọ́ ni o ṣe yẹn mọ́ ṣe tó bá ṣe òun tó ṣì tó bá ṣe òní ńlá rí tó bá ṣe eléyà ṣe báyìí tó bá ṣe èyó ṣẹlẹ̀ ìwọ ló wá ju wọ́lẹ̀ fún ṣùgbọ́n kálukú kó lọ mọ̀ wípé gbogbo àwọn nǹkan táwọn ń ṣèjọ́sìn fún yìí táwọn tẹra àwọn lórí ba fún táwọn juwọ́lẹ̀ fún àbáwọn képe àbáwọn gbóná fún àbáwọn jẹ́jẹ́ fún ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá ní lámì ọkùnlùkù òdòbá àbára wọn lè dá eṣinṣin wọ́n làwọn ìṣẹ́mọ̀ àrùlá kí gbogbo wọn kọ́kọ́ra wọn jọ wọn lè dá wà ń yẹ sùlùmù òdòbá àbùṣọ bá ní ìyẹn tiẹ̀ tó pọ̀ ẹni tó ṣe eṣinṣin tó bá bà lé oúnjẹ rẹ̀ kò lè gba nǹkan yẹn padà lẹ́nu eṣinṣin tẹ́ṣin bá bà lórí oúnjẹ báyìí tó fò ó ti gbé kankan sá ní gbé sá yẹn nìyí wọn lè rí ìgbà lọ́wọ́ ẹ̀ padà àwọn èèyàn wọ́n bọ igi fún ara wọn náà gbé kalẹ̀ bo òkúta fún ara wọn náà gbé máa da àwọn nǹkan ó mọ dóúnjẹ síbi igi yìí ó mọ dóúnjẹ síbi àwọn nǹkan wọ̀nyí eṣinṣin ó wàá bà lórí nǹkan yẹn ọlọ́wọ́n bá ní eṣinṣin tó gbà lórí àwọn oúnjẹ tẹ gbé síwájú àwọn òòṣà yín yẹn eṣinṣin yẹn ẹ lè da àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni wípé tẹ́ṣinṣin bá tún wá tẹnu bọ nǹkan tẹ gbé síwájú òòṣà yín lóúnjẹ yín tẹ́ṣinṣin yẹn bá fò ẹ lè rí nǹkan yẹn gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni dọ́rọ̀fọ̀ tọ́líbù olmọ̀tìlóbù eṣinṣin ọ̀lẹ́ni torí pé kí ni ẹ̀dọ́ ọlọ́run ọba lásánlásán ni walmọ̀tìlóbù òṣàtẹ́ gbé kalẹ̀ ọ̀lẹ́ni òun náà lè ṣe kankan àtẹ́ṣinṣin àtòṣà ọ̀lẹ́ làwọn méjì bó wá níwọ tó ń fi ọ̀lẹ́ tó ń sùmọ́lẹ̀ lọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala mi sọ pé àwọn tó ṣe wípé wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba wọ́n dà gẹ́gẹ́ bí aláǹtakùn ní takhadat beita tó wa ìnà awhana buyuti la beitul ankabut ní ilé tó dùn wójú òun tí ala aláǹtakùn tó kọ́ aláǹtakùn kọlé so ilé rẹ̀ ó ti wò ó pé wà fortified dáadáa ilé yẹn ní lásán ènìyàn ó ní àfiwó dànù ó ti wò ó pé nǹkan tó ń yìí ètò wà fortified ni ìjọ protect òun ni. ṣùgbọ́n ọmọ ènìyàn kàn fatẹ́kùn sí lásán yóò tú dànù bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn tó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run common sense ni òun pe òkú ẹgbẹ́ rẹ gbogbo nǹkan pátápátá ní òkú ẹni tó ń bọ ògún ta ló ń jó ògún ògún náà dà ẹni tó ń bọ bàtálà bàtálà dà bẹ́ẹ̀ lẹni tó lòun sin anabi muhammad sallallahu alaihi wa sallam anabi muhammad sallallahu alaihi wa sallam dà so gbogbo apáta ní òkú ni wá ọlọ́wọ́n bá nìkan lọ́ba tí ó ṣẹ̀ ní òun nìkan náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún so tó wá ń bẹ́ nù nira kan sí kejì képe allah má képe muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ má képe isa alayhi salatu wa salam má képe musa alayhi salatu wa salam táwọn àti sọ pé òun ké pe òkúta kan àbó òun ké pe igi kan àbómi kan ṣùgbọ́n ṣaitan yóò máa ti wá ìgbà tá a bá ṣe àwọn nǹkan bá ké ìgbà míì tọ́lọ́mà subhana wa ta'ala tó bá fẹ́ fìyà jẹ ọmọ ènìyàn yóò wá ní nǹkan tó ń wá kórí ń bẹ́ yóò wá rò pé n tó ń ṣe yẹn ni ṣùgbọ́n ọlọ́mà subhana wa ta'ala ó ń lọ lára ni nítorí kíyà rẹ̀ lè bá pọ̀ níwájú òun kọlọba subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tí ó mọ̀ ọmọ lọ́kàn ṣoṣo kó mọ̀ ṣe wá lẹ́ni tí ó mọ̀ owó orogún pẹ̀lú ẹ̀ ìtò wá jẹ́ ìképe ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba nìkan là á ké pé à ń gúnran fún nǹkan mi lẹ́yìn à ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ìyẹn kó sọ fún wa pé nǹkan tó ń ṣe yẹn ní láti pẹran sí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ kò ń pẹran sí nǹkan kan tó ń ṣe wá àwọn ẹran tá a máa ń pa nínú ìsìláàmù ó ti wà ó ti clear afẹ́ pẹran ẹ̀kọ́ mọ́ afẹ́ pẹran ẹléyà afẹ́ pẹran pa kàn fẹ́ sọ́dọ̀kọ̀ lásán láì so mọ́ pé nǹkan kan tó ń ṣe lágbájá ọmọ lágbájá ó nídìí kan pẹran tọ́wọ́ ti ní nǹkan kan tó ń ṣe lágbájá ọmọ lágbájá eléyìí ni ó ti ní ọwọ́ àlùjẹ̀nù nú ó ní ọwọ́ recommendation àlùjẹ̀nù nú àbí kó ṣe wípé àfáà tó recommend ẹ̀ fún wa fẹ́ gbá wa ni ìkanu méjèèjì ni àwọn nǹkan tá a máa ń pẹran fún ó ti wà stated ẹran tá ń pa bá a fẹ́ jẹran lásán ẹ̀hẹ́n a lè pẹran fún yẹn a fẹ́ pẹran fálejò wa tó dé a lè pẹran fún yẹn ẹran kó mọ ẹran ìyàwó ẹ̀pà fẹ́ pẹran fẹ́ fi ṣèyàwó ó ṣàjẹ́ ẹran jíjẹ àbí ẹran tá a fẹ́ fi ṣe ẹran àdáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pé nǹkan kan ṣẹlẹ̀ sí yẹn kan wọ́n rẹkọmẹ́ndì kan pé ẹran bákan méjì ni sísá gbogbo ẹni tó rẹkọmẹ́ndì ẹ̀ ìrọ̀ ló ń pa fún wa àbóṣe yìí pé ó fẹ́ fi àpíìsì àwọn àlùjẹ̀nu ni àbóṣe pé àgbélẹ̀rọ kan ni so eléyìí ìkẹta gbọ́rọ̀ jìnà sí ni ọlọ́mọba subhanahu ta'ala ni máa kọ́dọ̀rù lọ hakọ̀kọ̀dìrì àwọn èèyàn bọ̀wọ́ ọlọ́mọba bó ti tó àti bó ti yẹ wọ́n mọ pàtàkì ta'ala ọlọ́run ní iná láàlá kàwíyún aziz ọlọ́run ọba tó lágbára ní ọba tó gbọ̀ngbọ́n aláhu yẹ́sítẹ́fì mẹ́lẹ́mẹ́lá ikẹ́tì rọ́ṣùlá ọlọ́run ní òun àmà ṣàlẹ́sà lára àwọn màláìka òjíṣẹ́ wọ̀mínà náà bákan náà òun àmà ṣàlẹ́sà nú àwọn ènìyàn òjíṣẹ́ iná lọ́ọ́ sẹ́mi ọ̀nbọ̀sí dájúdájú ọlọ́run ọba ọba tó ṣe rí gbogbo nǹkan so sọ fún wa pé àwọn ọmọ ènìyàn ọlọ́run ọba ó gbé agajura wa lọ àwọn kan ló jíṣẹ́ tó ṣe pé ọlọ́run ọba mú lára ọmọ ènìyàn láti rán wọn sí wa bó ṣe mú lára àwọn mọ̀láìkà àwọn tó jẹ́ òjíṣẹ́ rẹ̀ tó rán wọn sí àwọn ànábì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ló múnú àwọn ọmọ ènìyàn àwọn òjíṣẹ́ sí wa torí pé tá a bá ní contact pẹ̀lú àwọn mọ̀láìkà direct eléyìí lè jẹ́ ìdààmú fún wa ṣùgbọ́n ọlọ́run ọba ó san àwọn èèyàn kan lẹ́sànán àwọn èèyàn tó ṣe pé àwọn nìyí ó fún wọn ní agbára àti withstand àwọn mọ̀láìkà láti rí àwọn mọ̀lẹ́kà ọlọ́wọ́ subhana wa ta'ala mú àwọn ànábì rẹ̀ oṣù wọn bẹ́ẹ̀ àwọn ànábì ni ó máa jíṣẹ́ ọlọ́wọ́ ọba fún àwa àwọn ànábì àwọn náà fi dáa jù lọ́nu gbogbo ọmọ ènìyàn àwọn alágbọ̀rọ̀ tẹ̀lé àṣẹ wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níta máa ń tẹ̀lé ìfẹ́ ẹnu wa ni àbí ọmọ ènìyàn gbẹ́ wa tó ṣe wípé ó kàn sọ̀rọ̀ ẹ̀ dìdàkudà mọ́ wa lọ́wọ́ ó sọ̀rọ̀ ẹ̀ dẹni tó ṣe pé àá máa bó ti yẹ lọ pé à ń torí pé lóun nílà káyìí àbí torí pé ló ń gba àwọn oyè kan táwọn èèyàn máa ń gbà pòfẹ́sọ́ lòun dókítọ́ lòun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtànjẹ ni àwọn nǹkan tí ò bá ti sí ìmọ̀ ọlọ́run lọ́kàn ń bẹ́ ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ òfo gbogbo àwọn nǹkan yẹn kò lè gbẹni tí ó ṣe kò lè gbàálẹ̀ tó bá di jọ́ngbìndé alkiyama yàlẹ́mu máa bẹ́yìn àìdíhìm ọba tó ṣe pé ó mọ gbogbo nǹkan tó ń bẹ wájú wọn ni wọn máa kálífà àti tó ń bẹ lẹ́yìn wọn kò sí nǹkan tó pamọ́ sí ọlọ́wọ́n ọba wáyé lọ́lọ́ ètò ìṣàrúl òmù ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba òní gbogbo nǹkan ó padà sí kálukú lọ ṣe àkáǹtì rẹ̀ wájú ọlọ́wọ́n ọba ètò kéré ni ètò tóbi ni kálukú pàdé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa pàtàkì òun ọlọ́wọ́n ọba àmọ́ pàtàkì rẹ̀ à pàtàkì ọlọ́wọ́n ọba tó tó àti bó ti yẹ tá a bá pàtàkì ọlọ́run ọba subhanahu wa ta'ala àní máa ké pe nǹkan mi àní máa gúnra fún nǹkan mi àní máa sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àní gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a bá pàtàkì rẹ̀ lẹ́nu ọlọ́run ọba ò ní pàṣẹ fún wa pé ṣe nǹkan báyìí ká máa fi ọ̀rọ̀ bàbá kan àbí ìyá kan àbí mọ̀lẹ́bí kan àbáwọn ọ̀rẹ́ kan àbí ìjọ kan ká máa fi gbá dànù àìmọ́ pàtàkì ọlọ́wọ́ba subhanahu wa ta'ala awuni taba tá a bá mọ pàtàkì ọlọ́wọ́ba àárẹ̀ra wa ńlẹ̀ pátápátá níwájú ọlọ́wọ́ba torí pé òun náà lọ́ba tó dá wa òun lọ́ba tó ń ṣe jẹ́ ẹ̀mú fún wa òun lọ́ba tó ní ẹ̀mí wa lọ́wọ́ òun náà lọ́ba tó lè mú wa sọ́dọ̀ nígbà tó bá ń bẹ ní èròǹgbà ẹ̀ láti wa sọ́dọ̀ so ayẹpẹrẹ níwájú ọlọ́wọ́ba kọjá bá a ṣe ń wò ó pípa tó ẹlòmíì yóò wò bí ẹni wípé kí ni ọlọ́run sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ yóò lóun ò nígbàgbọ́ nú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹlòmíà ní nǹkan tọ́lọ́wọ́n bá sọ yẹ ní ṣe nǹkan tá a lè dìbẹ́tì ní àbá lè dìbẹ́tì ẹ̀ wọ́n ń dìbẹ́tì ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ètò bá ti sọ fún wa agbọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ni kádẹ̀ ṣiṣẹ́ tọ́ àìṣiṣẹ́ tọ́ wàhálà ni fún wa láyé bí àti lálkìyàmà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa man àròdọ̀ an zikiri ẹni tí ò bá ti tẹ̀lé ìrántí mi ọlọ́wọ́n bá fọ́yìn nàlá òmà àyíṣẹ́ tàǹdọ́ǹkà ọlọ́wọ́n ní ìjàyé tí ó wà straightened ìjàyè tí ó lé kókó òun ìjàyè tí ó jẹ ó lè lówó lọ́wọ́ kó ní gbogbo ẹ̀ kó lọ́rọ̀ ṣùgbọ́n kò ní ní fọkànbalẹ̀ fàyín náà láwùmọ̀ àìṣẹ́ tàn dọ́nkà wọn náà ṣòro yóò mọ̀ kìyàmà ti àmà irú èèyàn bẹ́ẹ̀ á tún wá yẹ pẹ́rẹ́ tó bá rí jọ́ ń gbèdè àkìyàmà á gbèdìdè láfọ́jú kọ́lọ̀ rọ́bì ni máa ṣaṣọ́tà ní àmà wọ́kọ̀t kún tó bá sí yóò ní ìrì ọlọ́wọ́ bá ń gbà tí mò ń bẹ láyé mò ń rí náà afọ́jú ló gbé mi dìde yìí kọ́ọ̀lẹ̀ kàdálíkà àtàtìkà ayatuna fanasitaha ọlọ́run ní bẹ́ẹ̀ ni mo fẹ́ yẹpẹrẹ rẹ ni ìgbà tí àyà àwọn ọlọ́run ọba tó dé wá bẹ́ẹ̀ tó yẹ kó tẹ̀lé ṣé bí wọn náà o ìgbọ́n ẹ ni o ṣe bí ẹni tí ò rí ni ọkàdálíkà lè ọmọ tún sà ọlọ́run ní lónìí náà wa náà à ń neglect ẹ à ní ṣàánú ẹ ọlọ́run subhanahu wa ta'ala kí o máa ṣe wá ní ẹni àná o máa kó ìdààmú bá ẹnì kọ̀ọ̀kan wa o ṣe wá ní ọmọ àlùjẹ́nà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك